good morning my neighbor hey, orin yẹn hey, tẹ́ ẹ bá fẹ́ ṣe exercise ẹ lè jó sí i tẹ́ ẹ bá ṣe birthday party tẹ́ fẹ́ fi warm everybody up pé oh you're not dancing it down ẹ lè fi sí i tẹ́ ẹ bá tún dé club inú ẹ̀kọ́ lọ́kọ́ ṣáàṣì torí pé kí ni àwọn beat ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dùn wọ́n kí wọ́n yí gbogbo next a ti wà online tẹ́ bá ti mọ̀ pé mo ti wà online then mo ti drag Slimcase sínú show mi nìyẹn torí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí man, on hot nínú club As as a a man, man, as a man. featuring hmm, Peruzzi featuring <laughs> Mr. Rudem featuring Larry Gaga Tuface gan ṣe kí ni wọ́n wà ń packaging things ni àwọn cars lónìí rẹ ẹ máìkì sọ̀rọ̀ ju torí bá ti play play lórí ètò àìtọ́ ìjọba ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú Azaman láti slim case. tó feature gbogbo àwọn tó yá yìí ṣé Kazama lẹ gbádùn tán yẹn láti ọwọ́ Slimcase bẹ́ẹ̀ ni orin yẹn dùn gan torí pé kíni oníkálukú ṣe kíni freestyle sórí beat yẹn oníkálukú show is observe oníkálukú ṣe kíni ó point out nǹkan tó fẹ́ sínú fídíò yẹn ó dẹ̀ ṣe kíni ó come out very very nicely á tẹ̀síwájú torí pé kíni kí gan lọ pọ́sù kan the band emergency emergency na na na na na na emergency bẹ́ẹ̀ emergency kan ni mo fẹ́ play o bọ̀ orin the band tó fi ṣọ tiwa. Savage òun gangan ni shake it shake it for your daddy ah shake it ah, shake it for Orisun yeah shake it shake it for funky eh hey, shake it eh àwọn tẹ̀wé eh now shake it eh shake it for your daddy eh shake it <laughs> ẹ ti ń gbádùn ẹ ẹ ti ń gbádùn ẹ àtọ́jú pé kí ni mo fẹ́ jù sí i ẹ kọ́ lọ gbọ́ shake it láti ọwọ́ the bench tàbá dé ẹ máa mọ̀ pé ah Koko Master àwọn ṣe kí ni wọ́n wà síbẹ̀. gbádùn ogun tí mo jù sí lónìí lórí ètò àìtó yín ìjọyà yẹ́ tẹ́ ẹ̀ bá lọ sí club ẹ má wọrí wípé àwọn list tí mo ti fún yín yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé n tó ń play ní club yẹn back to back to back so if you are home you feel club so boring no just log in and check those songs out wọ́n ṣe kí ni wọ́n bomb gan ni a ti fẹ́ máa lọ lé b bẹ́ẹ̀ ni lórí Orísun a wà níbẹ̀ a wà ní dígbì tí a bá fẹ́ kàn sí wa lórí social media lórí Orísun náà ni Orísun TV lórí Facebook orí Orísun lórí Instagram orí Orísun lórí Twitter Twitter kájọ ṣe kí ni ká tweet pẹ̀lú ra tí a bá dẹ̀ bá fẹ́ kàn sí mi lórí Instagram so so on Instagram at Yusuf Olúbùsọ́lá àwọn followers yẹn kan ṣe kí ni wọ́n wà so so on point thank you very much lórí Facebook Bùsọ́lá Ọdún but tí wọ́n fẹ́ kàn sí mi dáadáa messages and everything tẹ̀lé DM ẹ lọ sí orí Instagram page tí bá da yín lọ tí bá follow worry a sì máa then ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kó má sọ ní gbogbo àpé kí ni lórí ètò yìí oríṣiríṣi nǹkan ló wà tẹ́ bá tẹ̀ lè dúró gan ó níbi tá a máa gbé yín sí inú sẹ́pẹ́sẹ́pẹ́ tẹ́ máa ti sọ̀rọ̀ tẹ́ máa ti polówó ọjà yín yes táyé máa gbọ́ yín tó kọ́ mọ̀ pé ọ́ọ́ ah, ah, bọ̀dá yìí sísá yìí sọ ẹ̀ ń ṣerú nǹkan báyìí oh eight oh six seven five two one four five five oh eight oh six seven five two one four five five ní nọ́mbà tí ẹ lè pè mí sí fún ìpolówó ọjà fún ìpolówó ọjà nìkan táwa fi jó ẹ̀ tí wọ́n non-stop yẹn ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bye. Love you.